give up, you're almost there. Not the end of the road, you surely arise. So many things have happened in life, you're lucky. It's been so strong that you're feeling the bad dreams. The world's looking at you like, say, you can do it. You had promises you don't know how to fulfill. You got debts to pay you don't know how to do it. Mm. But I say to you, to you to find, but never relent. Never give up, you're almost there. Not the end of the road, you surely arise. Ojú ni pọ́n iṣin kì í ṣe má ṣe là. Lẹ́yìn òkùnkùn bìrìbìrì ìmọ̀lẹ̀ àtàn. Bẹ́kún pẹ́dà do ayọ̀ ń bọ̀ lówùrọ̀. àtàn. If I fall and rise again, I will surely make it. I will never be a failure. I will never give up. can make it. Yes, you can make it. Yes, I can make it. Yes, yes you can make it. Yes, I can make it. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. káalẹ́ ẹ̀kú ilé. julian ò lè ròyìn. ẹ káalẹ́ ẹ̀kú ilé ẹ̀kú jọ méje ẹ̀kú jọ mẹ́ta. orí ló yọ mí ò orí ló yọ. ẹ ń kọ́kọ́ tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ ètò yìí. wà á péré orí ẹ̀ bọ́ ó yẹ kí n dágbére. ẹlẹ́dàá mi táìmù tó máa bọ́ sí. èèyàn lè má lè dágbére pé òun ti lọ. èèyàn gbogbo wa náà lájọ gbóròyìn ayọ̀ yìí àdúrà yín gbà lórí Fresh FM Nàìjíríà àwa ni pé ó ti dandan ká mójú ara wa débẹ̀ àwọn irinṣẹ́ tá à ń lò yìí à pé ojoojúmọ́ ní ìtẹ̀síwájú ń bá ẹ̀rọ ìgbàlódé láti bójútó pàápàá jùlọ ti Èkó ìtàn bá ti sọ pé kó o dúró sí o gbọ́dọ̀ fíltà kó o dún lábẹ́ frequency ẹlòmíì a ní láti lọ sọ fún wọn bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ ṣe ṣe a gbọ́dọ̀ dùn bò mí o ju ibi tí wọ́n àṣàyàn fún wa pé ká dúró sí àti àwọn irinṣẹ́ mi bẹ́ẹ̀ ti mọ̀ wá eh, professionalism nurtured by experience sound wa ló máa ń jẹ èmi lógún jù audio wa musical output wa ó ṣe pàtàkì gan-an dún bó ṣe yẹ kó dún sọ́dọ̀ yín ni lẹ́ẹ̀ gbádùn wa dáadáa. Yínká Ayéfẹ́lẹ́ lórúkọ tèmi o mo kí n pẹ́ káàbọ̀ lákọ̀tún lọ́sẹ̀ yìí sórí ètò yìí ètò wa Ọpẹ́yẹmí ń lètò yìí ń jẹ́ Fresh one oh five point nine FM ilé orin nìbàdàn la wà tá a ti ń ju òun sórí ẹ̀rọ agbára mo lọ́wọ́ dókítà Adébáyọ̀ fálékè kàkà kí olódùmarè ó kárí ọmọ ẹ̀kú dòdì mú. báwọn èèyàn ṣe ń gbádùn wa lórí rédíò lèmi náà gbádùn rédíò ní US èmi náà ẹ̀ ń àwọn ètò yín. mo fẹ́ lè kọ́ èmi náà dá sí tò. Alhaji Abolade ẹ kúṣẹ́ Brown ọmọ baálẹ̀ ẹ ẹ má máa bínú ọmọ yìí kí ni problem ẹ má bínú ọmọ ọlọ́mọ náà ọmọ ọba lọ́la. orí ló ìlú ibo ti fẹ́ jọba lọ́la jàre. California California ìyẹn náà dáa. náà California wà l'Ógbómọ̀ṣọ́ ládùúgbò kan ní jẹ́ California l'Ógbómọ̀ṣọ́ wọ́n yọ ọba abẹ fún ọ. ìyẹn náà dáa so àfa àti ń bínú ẹ. Eh òun ti change ìbùkún ti ń bínú hàn kọ́ àwọn ọmọ òye. ẹ jẹ́ ká ṣe pápá àpá torí omi ń bẹ lámú ká sáré lọ sí abala àkọ́kọ́ ká béèrè wípé ta lẹ̀rí kan. èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan èmi lẹ̀rí kan. èmi lẹ̀rí kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè rí. zero eight zero three two three two one zero five nine three two three two one zero five nine arúgbó bọ́ìsì wàá máa mọ̀ ṣe. èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan. hello ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. orúkọ mi ni fàtà ìta. Ah, ojú òpó yín yẹn o kò tún gbaya o bóyá kẹ́ ẹ gé kẹ́ ẹ tún tẹ̀. èmi lè rí kan èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí. zero zero seven seven seven seven one zero five nine ẹ̀lọ́ ẹ̀kúrọ̀ lẹ́ o. ẹ̀lẹ́kúrọ̀ lẹ́ o. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. orúkọ mi ọlá láti ìlú ẹ̀pẹ́. láti ẹ̀pẹ́. ẹ̀rí kan ẹ̀rí kan láàárọ̀. ok kí ni ẹ̀rí yín sà èmi mo dúpẹ́ tọ́lọ́ ṣe láti january di six november yìí mo dúpẹ́ o. ó tọ́pẹ́ ó tọ́pẹ́ ó tọ́pẹ́ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. ẹ má fi ìyẹn ṣèbínú o ẹ mo ti darúkọ Báyọ̀ mo darúkọ Alhaji mo darúkọ Isaac Brown ẹ ń darúkọ àwọn tó kó dà bọ̀dá lálọ́mí Kọ́mọláfẹ́ báwo ṣe fẹ́ rántí gbogbo orúkọ everybody rẹ Akeem baba account ẹ lè rántí gbogbo yín o ok Kenny Ògúnmilọ́rọ̀ Gbọ́láhàn ẹ lè rántí ok kan. kókà. èmi lè rí kan. èmi lè rí kan. ìbùkún. èmi lè rí kan. èmi lè rí kan. èmi lè rí kan. èmi lè rí kan. tí n bá ti rántí màmá àdàkọ ẹ lọ ẹ kálẹ̀ o. hello. hello. ẹ yí rédíò yín lẹ̀ ẹ yí rédíò yín lẹ̀ ẹ yí rédíò yín lẹ̀. hello èmi lè rí kan èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello. hello sir. ẹ kalẹ́ o orúkọ yín mo lẹ ti ń kàn. adóníyì láti olóńde. láti olóńde. Hmm. ẹ̀rí kan yín. ẹ̀rí kan mi o. kí lè rí yín sà. ẹ wò ní láfíà gbogbo nǹkan ṣáà dàbí nǹkan ìrìnàfíà omi ṣáà ṣáà rí nǹkan jẹ ṣe o pé èmi lọ mo jáde lọ gbo mo fèsì ó náà wéèsì mi lé ẹ wò ọjọ́ náà ó yà mí lọ ilé gbàgbé láyé lọ́jọ́ mọ́ni gbàgbé ni mo dúpẹ́ wà láàyè báyìí o. Hmm, ẹ ṣeun sir ẹ ṣe. bàbá yín ká. bàbá yín ká. o ẹ má wọ mo pàlù fún ọ. àáfà ìdí àpè mi lórúkọ. ọlọ́sọmọ dì í ọlọ́sọ gbàbọ́ lọ́wọ́ ó bímọ ó pè ní yínká everybody tó bàbá yínká náà máa pè àbí ok màá wà dáhùn. ẹ. Eh? èmi hello ẹ kálẹ́ o. hello ẹ kálẹ́. orúkọ yín. orúkọ yín. orúkọ mi láyọ̀ láyọ̀lá. láti bọ̀lẹ̀ tí ń pè wá. láti ọ̀rẹ́ kí. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ̀rí kan yín ẹ̀rí kan yín kí lè rí yín mà. bẹ́ẹ̀ni ẹ wò nínú oṣù kẹwàá hmm. tó a lò tán yìí. accident kan ṣẹlẹ̀ lọ́nà akọjá ọ̀rẹ́ méjì hmm. apọ̀nù rẹ̀ àwọn tó kúkú ń bẹ àwọn tó kálẹ̀ sẹ́dẹ̀ wọ́n kálẹ̀ mo sì ń pè láti yin oṣù yẹn pé mo fẹ́ jẹ́rìí pé ọlọ́run ó mọ̀ mọ̀ kó mi yọ́njọ́ náà kò hmm. kí èmi lẹ́rìí kan èmi. dandi ta ló tún kù pátá. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan kan. mr sport saheed ok àwọn ọmọ ọ̀gá pajuwan ok ìlú mọ̀ká handsome ìrántí ah, yòókù mọ́ o. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lè kan. ọmọ màmá fẹ́ dárúkọ bolúwájí ni èmi lè kan ọ̀pọ̀ ni èmi lè rí kan taluku mr sport mo ti dárúkọ ẹ èmi lè kan ak sport mo ti dárúkọ ẹ èmi lè rí kan èmi lè ah. kan èmi lè kan. àwọn tó kù kan fọwọ́ wọnú ẹ̀ ló ẹ̀ ká lẹ́ o ọ̀gá ò dárúkọ mi ẹ̀ ló hello. hello. ẹ kalẹ o. ẹ kalẹ o. orúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi. omi sì ń bẹ lámù hello ẹ kálẹ́ o hello o yà gbé mi gbé mi gbé mi. èmi lè rí kan èmi. ẹ yí rédíò yín lẹ kálẹ́ o ẹ lẹ kálẹ́ mà. ẹ kálẹ́ sá o. orúkọ yín níbo lẹ ti ń pè wá. abọ́sẹ̀dé láti Ìjẹ̀bú Igbó. ok abọ́sẹ̀dé Ìjẹ̀bú Igbó. bẹ́ẹ̀ni ẹ̀rí kan yín. ẹ̀rí kan mi o. kí rí yín. mo dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ọlọ́run tó ń fẹ́ máa ti ìdílé mi láyàtà làbíà tó jẹ́ ká ní wàhálà àti ìdààmú. ẹ sì ní rí wàhálà ẹ ní rí dààmú. èmi èmi lè kan èmi lè ok rọ́lákẹ́ byz. èmi lè kan èmi èmi lè kan èmi lè rí kan sẹ́. ok bọ́sẹ̀ newsroom. èmi lè kan èmi lè kan èmi lè kan ẹ fẹ́ dákọ̀ òkìkí ni ó ṣẹ̀ mí. òkìkí ọlá. talókù. ẹnjìnìà akin òye náà kan la flexi talótùkù mama adétúbẹ̀rù talótùkù. ó ti tán ẹ yóò dín náà tó. ok mc winner ah ok. ta lè rí kan ẹ kalẹ́ o hello. hello hello ẹ kálẹ́ doctor. yes sir orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. sọlá ọlábìsí ló ń pè látàkímọ́rin. ok ẹ̀rí kan yìí. ó kàn mí. faith nǹkan bẹ́ẹ̀. faith wà dáadáa. ọ̀ya ẹ̀jẹ̀ àgbà yìí. òyì òyì ìjẹjọ doctor. mo wà ní ibi tí wọ́n ti jí mi gbé. òyì ìjẹjọ mo wà níbi tí wọ́n ti jí mi gbé. Ah, ẹ̀jẹ̀ àgbọ̀ dáadáa o kí lẹ̀ korúkọ yín sà. mo ní wòyí ìjẹjọ mo wà níbi tí wọ́n ti jí mi gbé. báwo ló ṣe ṣẹlẹ̀ mo ti wà lábẹ́ ìgbèkùn. báwo ló ṣe ṣẹlẹ̀ báwo lọ́lọ́run ṣe kó yín yọ ẹ jẹ́ àgbọ́ ah, ìyanu ni kò ṣeé máa sọ mi lè lo five minutes láti sọ mo ṣàdùpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ẹ jẹ́ àlò ẹ jẹ́ àlò ẹ jẹ́ àlò ẹ jọ ẹ jẹ́ àlò ah. kí ló ṣẹlẹ̀ níbo náà ti gbé yín. ẹ eh, agbègbè akínrin náà wọn ti jí mi gbé. Ah, à ń woná gbé yín. mo ti wà ń bẹ̀ Ah, àwọn ajínigbé tó gbàgbóró náà ni. ṣé yorùbá ni wọn àbí bíbọ̀ bòròró. haúsá ah, mọ fúlàní mọ́ra àwọn ní haúsá náà ń sọ àwọn mẹ́rin lójú náà ni wọ́n ti gbé mi. ibo náà ti gbé yín. wọ́n gbé mi nínú oko mi nínú ọgbà eh, iléèwé kan sá náà ti gbé mi. ẹ̀ ń dáko lọ́wọ́. ẹ eh, mo lọ kó rọ̀lẹ́ tí òjò ìṣẹ́jú márùn-ún lọ tí mo kàn ló ń bẹ̀ ṣùgbọ́n wọ́n yí mi ká ń bẹ̀ ṣùgbọ́n ọlọ́run là ní ọlọ́run yọ mí. níbo jí yín gbé lọ. Ah, bí jí mi gbé kò jìnnà náà ọlọ́run sàtìmú mi padà lọ́jọ́ kẹta. Hmm, hmm. ibo gbé yín lọ. wọ́n gbé mi wọnú gbó lọ wọ́n gbé mi lọ. ọjọ́ mélòó lẹ lò lọ́dọ̀ wọn. mo lọ́jọ́ méjì gbajúgbajọ́ láyọ̀ gbà. ṣé wọn àná yín. Eh, ọlọ́run káwọ́ wọn ró ọlọ́run káwọ́ wọn ró wọ́n gba ransom lọ́wọ́ yín. mo di láyọ̀ ẹ̀jẹ̀ àyàn ọlọ́run. Hmm. ọ̀rọ̀ kì í bẹ̀ bá a mú nọ́mbà wọn bá a bá yín sọ̀rọ̀ tí n bá ṣe tán. Hmm. Hmm. ẹ ṣe dókítà. ẹ hold on ẹ hold on bẹ́ẹ̀ yẹn o. lọ́dún tá a wà yìí. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí fire for fire fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kù èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá a ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteenth to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sáyé kódà kó kọjá tó kọ́ ọ gbé nǹkan rẹ ṣe ó yẹ káyọ̀ kí ọ oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyéde fire revival tọdún yìí tí ó máa wáyé ní Christ revival miracle church number seven pm power crescent adéyẹmọlé out malete Ìbàdàn pàdé àwọn ẹni àmì Ọlọ́run tó gbó kan lọ́rọ̀ reverend Carl Menzoni láti Norway reverend Isaac Ọmọlẹ́yìn apostle Paul Alenuga reverend Gbénga Kotila olórin mi níbẹ̀ Lanre Tẹ́ríba atóríṣẹ́ olúwa lónìí bísí reverend pf and and reference co e ọwá lólùgbàlejò ọ̀yá revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú. ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top sources ó yàgbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rọ́ọ̀sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́ gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ tí black friday ó fi láàyè ní iléeṣẹ́ top sources. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ wọn ẹ̀bùn top sources tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn pé zero eight zero seven four eight eight eight eight eight eight adé mi ẹ ti jẹun tán ẹ ẹ tún mú mi àbí. ìfẹ́ mi kì í ṣe pé ń fẹ́ mú mi o ṣùgbọ́n ẹrù ọ̀pọ̀lọpọ̀ omi tó gbòde kan yìí ló ń bà mí ajẹ́ wípé ẹ ẹ ti gbọ́ nípa omi alábùkún fún blessed water omi tó mọ́ lóló ni kò ní èrí rárá bẹ́ẹ̀ ni kò ní tèsí lẹ́nu wọ́n ń ṣe láyìíká tó mọ́ tónítóní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé àjọ nafdac àti son tún ti fòǹtẹ̀lù eléyìí tó mú ìyàtọ̀ a omi blessed ní ọ̀nà tó bá ìgbà mu bíi table water sachet water àti dispensers fún àwọn iléeṣẹ́ ńláńlá àyè wà fún gbogbo ẹ̀yin oníbàárà wa láti ṣàbẹ̀wò sí èyíkéyìí iléeṣẹ́ wa tó wà ní plot six eight eight ọmọlẹ́fẹ̀ two ní ìlú èkó tèmítáyọ̀ ògúntadé street àjàká ní ìṣàgàm nọ́mbà ten ten Adéyí avenue Old Bodija ní ìlú Ìbàdàn Bọ̀dé Mustapha avenue Ìdí-Ìṣin Ìbàdàn àti ẹ̀yìn Zenith G Hotel New Gbagi Market Ìbàdàn zero eight zero three seven two zero zero two five five. ọ̀nà fún mi àgùyà ah, omi blessed water àmúdáfòtòló omi àmọ́lóló Edu Consult is a it again, your certified school of preliminary studies. Edu Consult is inviting interested candidates who desire to obtain national technical certificate, advanced national technical certificate, national business certificate, and advanced national business certificates awarded by NAPTEP to register through Edu Consult for technical certificates for technology and engineering programs, as well as business certificates for business management and administrative programs. These programs are equivalent to ordinary national diploma, OND, national certificates of education, NCE, and others. At Edu Consults, we conduct academic arrangements for all NAPTEL programs as approved by the board. NAPTEL certificates are internationally recognized and globally acceptable for academic purposes, work purposes, and immigration purposes. You're therefore enjoined to register today for your NAPTEL programs at Edu Consults, Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan. Telephone 0 0813 543 0382. Edu Consult. Together, we soar high. ẹ̀ka lẹ́lẹ́ẹ̀kan sí i. alàgbà ẹ kalẹ sà. ẹ kalẹ àbá. ẹ pẹ̀lẹ́ ìgbà tẹ́ ẹ̀ ń wọlé bọ̀ mo ní kí lorúkọ yín ẹ dárúkọ yín fún mo ní evangelist àbí pastor ẹni kí n má pè yín pastor. bẹ́ẹ̀ni kí ló dé. mi ò fẹ́ jẹ́ orúkọ pastor ni evangelist ni mi evangelist Dòsùnmọ́ Ọláyínká ni mi. kí ló dé tẹ́ ẹ fẹ́ jẹ́ pastor. Ah, àwọn pásọ àwọn pásọ ayé wọn ti borúkọ yẹn wọn ti bà orúkọ yẹn jẹ́. ṣe evangelist ni o bàjẹ́. Eh, evangelist yẹn ó sì. ó sì ṣe manage. ó sì manage. Mhm. ó sì manage. báwo la ṣe fẹ́ ṣe mo fẹ́ ká kó o ńlẹ̀ ẹ eh, ti 1993 yẹn ọjọ́ ti lọ lórí ẹ̀ ṣùgbọ́n eh, torí àsìkò wa mo fẹ́ kẹ́ ẹ bá mi gé e ní ṣókí ẹ ní ẹ ń ṣe àgbàwà ọkọ̀ bíi eh, dẹ́rẹ́bà olówó kan tó lóko tó lókì nílùú yìí ní nàìjíríà ṣùgbọ́n eh, ẹ dárúkọ lẹ́ẹ̀kan mi ìfẹ́ kẹ́ ẹ dárúkọ ẹ jọ ẹ má dárúkọ kí ló ṣẹlẹ̀ ní 1993. mo ń bá olówó yẹn ṣiṣẹ́ wọ́n ń gbé ní abúlé ẹ̀gbá ọ́fíìsì side tí mo ṣe wá wọ́n ti máa kọjá mbẹ́ tó jẹ́ pé àwọn olè máa gba mọ́tò lọ́wọ́ wọn mọ́ sọ fún mi nígbà tí ilẹ̀ mọ́ ọjọ́ kejì pé wọ́n ti gba mọ́tò lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ dáadáa rí pé mọ́tò yẹn náà fẹ́ gbà toro tó wà nù mọ́tò yẹn jọ yẹn jẹ́ eighty five thousand naira <laughs> hundred thousand ni ṣùgbọ́n tí wọ́n fún wọn nìkan ní fifteen. ìyẹn ni pé ẹ gbé owó ẹ gbé owó sínú mọ́tò. nínú mọ́tò téèyàn bá ní eighty five thousand naira ńgbà yẹn ó gbé owó sínú mọ́tò. owó ló gbé owó ló gidi ló gbé ńgbà yẹn ó gbé owó ló gbé ńgbà yẹn sà <laughs> so bá a ṣe wá ń bọ̀ nìyẹn báwọn pípọ̀ yẹn ṣe jáná mọ́ mi lẹ́nu ẹbí alájẹ rẹ̀ mú tọ̀sí ní abúlé nísàjẹ́ agége yẹn wọ́n kọ̀ cross nípa ah, irú àwọn mọ́tò olè jẹ́ Santana white mo kàn mú fúlára wọn ni mo kọjá lọ àwọn ọlọ́pàá yẹn ò lè ṣe kọ́ má dá dúró tẹ́lẹ̀ tá a bá ń bọ̀ lálẹ́ aago mọ́kànlá la ń bọ̀ wọn ò dá mi dúró lọ́jọ́ yẹn mo kọjá àwọn mọ́tò yẹn ṣàtẹ̀lé mi wọ street mo wá wá ah, mọ́tò olè tí náà tó tó ń follow mi irú eléyìí ó tilẹ̀ ládùúgbò yìí rí mo wá wo nọ́mbà yẹn wá já wọn mẹ́rin èèyàn méjì níwájú ẹni méjì lẹ́yìn ah, olè làwọn eléyìí nǹkan tó kọ̀ mí kàn sọ fún mi pé olè ni wọ́n so mo wá wọn pointer síbi tí mo fẹ́ wọ̀ géètì tí mo fẹ́ wọ̀ mo ṣe rí i pé mo ti ń pointer sí left báyìí wọ́n kàn jáde lẹ́yìn mi ni wọ́n kàn cross géètì yẹn ni wọ́n cross yín mọ́lẹ̀ bọ́n ṣe yọrin ní iwájú mọ́tò nìyẹn wọ́n yọrin wọ́n yọrin títù bí ìbọn wọ́n yọ jáde ní ìbọn nìyẹn o pé kí n wo kì í ṣe ṣeré ṣeré o kì í ṣe ṣeré ṣeré lélẹ́yìí o yéè tí ọ̀gá mi ṣe báyìí ọ̀gá mi disappear kónú mọ́tò ni yéè ó lè mọ tó gbọ́gàn. ẹlẹ́yin gan ò tètè mọ̀ pọ́gà yín ò sínú mọ́tò mọ́ ìgbà tẹ́ ẹ déwájú. mo tó ṣẹ̀wọ̀n kan ti kúrò nínú mọ́tò. báwo lẹ ṣe wá mọ̀ pọ́gà yín ò sínú mọ́tò mọ́. gbàtí mo balance tán tí mo ti rí pé àwọn pípù yẹn mo ti ṣe wọn mẹ́yìn dáadáa. ẹ wá fẹ́ bọ́gà sọ̀rọ̀. ọ̀gá sà mo ní kí n máa lọ báyìí ṣé kí n máa lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ní checking point mi ò wá gbọ́ wọn ọ̀gá máa wo mi rọ̀ mi yẹn mo ná mi rọ̀ mi. ọ̀gá ò sí lẹ́yìn yẹn ok owó yẹn sì wà ń bẹ ṣùgbọ́n ọ̀gá ti lọ ọ̀gá nìkan ló lè dàgbé ẹ padà bí ọ̀gá ọgbọ́n tó ta sí. Ah, ọ̀gá lóhùn sílẹ̀kùn bọ́ọ̀lù ẹ̀múlẹ́mú náà gbọ́ ọmọ ẹgbàá tẹ̀ sílẹ̀kùn tẹ̀ bọ́ọ̀lù. Ah. ọ̀gá sílẹ̀kùn bọ́ lẹ́lẹ́ lórí eré ọ̀dà ẹ jẹ́ ká fìyàn ẹlẹ́sà ẹ jẹ́ ká lọ bí tí ìyanu ńlá yìí ti ṣẹlẹ̀ ẹ̀sà ẹlẹ́ẹ̀tì kú lẹ́ẹ̀mẹ́ta. ẹ̀mẹ́ta ni bẹ́ẹ̀ ni bàbá Kristi ló rà mí padà. tó lẹ́rìí. ó lẹ́rìí kódà àwọn ẹlẹ́rìí gan tún ti ń pè mí ńgbà mú wọlé bọ̀ ń sìn náà títí. ẹ ẹ ní sùúrù ẹ ti kú lẹ́ẹ̀mẹ́ta báyìí bẹ́ẹ̀ni sòkú ni tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe dúkùú tẹ́lẹ̀ dalaye ẹ tún dalaye padà ẹ ti kú lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ni àánú ni mo rí àánú lẹ rí gbà bẹ́ẹ̀ni àánú ni mo rí gbà tẹ́ fi di alaye ọkọ̀ padà àwọn èèyàn tó ń wò wá lórí Facebook wọ́n ní àwọn fẹ́ rojú yín ṣe é mind ká gbójú yín síta. yóò máa ń gbójú mi fún wọn. ká gbójú yín síta kí lorúkọ yín sà. orúkọ mi ni Dosùnmọ́ Láyínká dosumọ mr dosumọ àbí evangelist ọ̀gbẹ́ni dosumọ ọláyínká ọ̀gbẹ́ni dosumọ ọláyínká ẹ pẹ̀lẹ́ sà ẹ káàbọ̀ sí fresh fm nìbàdàn ẹ pẹ̀lẹ́ area ọ̀nà eh, ìmẹ̀kọlẹ̀ ní ọ̀dọ̀ yín ibẹ̀ ni ṣọ́ọ̀ṣì mi wà bẹ́ẹ̀ ni mo wà ọmọ bẹ̀ ni ìmàlà ni mi ọmọ ìmàlà ni ìmàlà ìta ìmàlà ìta ẹ pẹ̀lẹ́ sà now ibo ni wàhálà yìí ti bẹ̀rẹ̀ ẹlẹ́ o dé level kan ó dé àyè kan ẹlẹ́ẹ̀po ganmọ́lé sa ẹlẹ́ẹ̀gbé ganmọ́lé ẹni kódà ganmọ́lé yẹn ẹ̀ ń wò pé kó lè má lágbára tó ẹ tún mú àwọn oúnjẹ eku oúnjẹ tá fi ń pa eku kankan ẹlẹ́ẹ̀ tún láti pò mọ kó lè kí dáadáa ẹlẹ́ẹ̀sì gbé mu ẹ̀yin òun lẹ́sì jókòó yìí lẹ́ẹ̀kú yìí ẹlẹ́ẹ̀pọ̀ padà. mo pọ̀ kí n tó dọ̀ síwítù mo pọ̀. ẹ sà mò ń bọ̀. owó ti rọ̀ pọ̀ christ apostolic church canaland ìlúpéjú estate Akobo ìbàdàn tó tún ṣàgbékalẹ̀ àjọ̀dún ìsọjí twenty twenty one church anniversary revival pẹ̀lú àkórí ẹ̀ ní òru náà ọba kò lè sùn the king could not sleep esther six one bẹ̀rẹ̀ láti monday fifteen sí friday nineteen oṣù kọkànlá november ọdún twenty twenty one tá wà yìí láti monday sí thursday aago márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ ni o friday nineteen aago mọ́kànlá alẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejì àwọn tí ọlọ́run máa lò ní prophet akínọlá fàṣàwẹ̀ prophet timothy ọlálẹ́kan pastor david Olajide. ds àkóbọ̀ bọ̀ pásítọ̀ gbẹ̀ngà owó ni kókó great pastor olórí ẹ̀rí evangelist adébáyọ̀ glorious wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiah olúbóyè ọ̀ládẹ́jì jp general evangelist cac worldwide lólùgbàlejò àgbà counseling adẹ́tún máa wà fún gbogbo èèyàn tó bá fẹ́ rí bàbá ọlọ́run àpọ́stélì babalọ́lá ó máa dábìrà láyé gbogbo nípò ti pẹ̀dá nítorí pé gbogbo aláàánú rẹ kò ní lè sùn títí yóò fi ṣe ọ́ lóore tó o bá wá ire ayé rẹ ó tẹ̀ ọ́ lọ́wọ́ nítorí wípé ẹnu olúwa ló sọ bẹ́ẹ̀ ìrínisínú ìsọnilọ́jọ̀ láti wá gbé ẹwà rẹ jáde sòǹdẹ̀ pẹ̀lú aṣọ tó wuyì níbikíbi àti nígbàkúùgbà lafric couture àti lively image ló mójúlẹ́jà ẹ̀ oríṣiríṣi aṣọ tí múni wuyì láwùjọ fáwọn sàmọ̀rí lọ́kùnrin pẹ̀lú àwọn arẹwà obìnrin tó fi mọ́pọ̀lọpọ̀ ọ̀ṣọ́ ara pẹ̀lú bàtà tó jojú ń gbèsè lafric couture ni ẹ máa bọ̀. as we open for your service at forty one besides access bank idiape iwo road ibadan all working customers stand a chance to enjoy our price slash promo like free haircut of the customers Customer's Choice after the eighth time of patronage. Souvenir for first 50 customers, as well as a whooping 20% discount on every service rendered. Lively Image Unisex Salon and Beauty Place renders a unisex salon with manicure and pedicure, facial scrub, beauty makeover under a conducive and a welcoming salon environment at 41 Idiakwe besides Access Bank, Iwood, Ibadan. For inquiries, please call 080 5522 5175 or 070 five two three eight oh one three oh. fire for fire ní kẹ́fì fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kù èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá a ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sayé kódà kó kọjá tó kọ́ ọ gbé nǹkan rẹ ṣe ó yẹ káyọ̀ kí ọkú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìnàjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyé dé fire revival tọdún yìí tí ó wáyé ní christ revival miracle church number seven pf power crescent adéyẹmọlé out malete badàn pàdé àwọn ẹni àmì ọlọ́run tó gbó kan lọ́rọ̀ reverend carl menzoni láti norway reverend isaac ọmọlẹ́yìn apostle paul alenuga reverend gbẹ̀ngà kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba at toríṣẹ́ olúwa lónìí bísí. referent pf and referent co ọwá lólùgbàlejò ọ̀yá revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú. a ní láti já ká jára mọ́ dáadáa. ẹ̀yin tẹ̀ ń wò wá lórí facebook tẹ́ bá fẹ́ bá wa ṣíà ẹ má ṣíà sí page yín ẹ ṣíà sí group gúrùpù tẹ́ ẹ bá wà ní kẹ́ ẹ kọ́kọ́ share sí tẹ́ bá share sí péjì yín ọ̀pọ̀lọpọ̀ lè má mọ̀ pé share sí péjì yín nǹkan tá a tún discover lọ́dọ̀ wa a mọ̀ pé àwọn náà ó tún máa fi kún tọ̀dọ̀ wọn náà ẹ bá wa share sí group ọ̀dọ̀ yín group ní kẹ́ ẹ bá wa share sí káwọn èèyàn lè darapọ̀ mọ́ wa dáadáa kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ lálẹ́ yìí kẹ́ ẹ sì bá wa dúpẹ́ lọ́wọ́ òkú alẹ́ ànádàlà kí la fi ṣe wòsàn. omi ni. <laughs> ẹ ti kú lẹ́ẹ̀mẹ́ta báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ sà alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ kú ẹ jẹ́ ká mm. kọ́kọ́ lọ síbi eh, àwọn ibi tẹ́ ẹ ti kú yẹn láàrin ọjọ́ mẹ́tàlá lẹ́lẹ́ ẹ kú ikú ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ìgbà tẹ́ ẹ kú kú àkọ́kọ́ báwo lẹ ṣe mọ̀ pé ẹ kú sà. nǹkan tí mo bá lẹ́nu àwọn dókítà ni pé ó ti jí sáyé. ó tún ti jí ó ti jí sáyé. bẹ́ẹ̀ni ok nbo lẹ bo lẹ bára yín. mo bára mi mo fẹ́ wọ géètì ni. géètì ibo géètì mi ò bóyá sọ́dọ̀ bàbá gọ́dù ni mi ò lè sọ bọ́t mo sàn rí pé géètì ni géètì yẹn tóbi so mo ṣe fẹ́ wọlé báyìí ìyàwó mi jáde bọ̀ ni ìyàwó mi yẹn ti kú. oh ok ìyàwó yẹn ti kú ṣaláìsí. bẹ́ẹ̀ni mo kàn ṣe jáde wá láti inú gètè pé ibo ló ń bọ̀ àwọn ọmọ tó fi sílẹ̀ ńkọ́ àwọn ọmọ tí mo kó fún ẹ ṣe ò ní tọ́jú wọn ni padà síbi tó ti mọ yẹn. ìgbà tí èmi àti yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tá a sọ̀rọ̀ débi ìyàwó yín yẹn mo rí pé omi tún lé sí yín lójú ẹ ń ṣàlàyé ah. ẹni ẹni ẹni bí ọkàn yín ni ẹni ṣùgbọ́n ìyàwó méjì lẹ́lẹ́ ẹni sà. bẹ́ẹ̀ ni alákọ̀ọ́kọ́ sọ dáadáa lẹ́ẹ̀kejì ló gbádùn ọgbọ́n ìkejì yẹn alákọ̀ọ́kọ́ yẹn sì wà lọ́dọ̀ yín dì sí. kò sọgbọ́n ta fẹ́ dà. ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì yẹn ni lọ́lọ́run tẹnu ẹ̀ sọ̀rọ̀ fún yín lọ́lọ́run òun lọ́lọ́run lò fún mi jù lọ́lọ́run lò fún yín jù ó sọpọlọ orí mi kalẹ̀ hmm. so obìnrin gbádùn tó bẹ wọn àwọn tó kàn gbádùn pọ̀ ẹni ẹni lọ́jọ́ tó máa kú ah, ẹni inú ẹ̀ dùn jù inú ẹ̀ dùn jù ló fi kú ibi tó ti bà mí lẹ́rù nìyẹn ṣé tinú èèyàn bá dùn jù ṣé èèyàn ó lè já sí kú. téèyàn bá lẹ́jẹ̀ ríru tinú ẹ̀ bá dùn jù á kú. ah ẹ ní ẹnìkan ló bímọ nínú ìjọ yín ó wá ń yọ̀ fọlọ́mọ inú ẹ̀ dùn ó ń ya yọ̀ ọmọ fún òǹtọ̀ ọ̀hún bínú ẹ̀ ṣe dùn tó oh, bẹ́ẹ̀ ni ó fi ní attack bó ṣe rí ó dẹ̀ gbabẹ̀ ó dẹ̀ sùn lẹ́sẹ̀kẹsẹ̀ kò tiẹ̀ sí pé kò gba dídùn rárá kò gba dídùn rárá rárá torí pé inú ẹ̀ dùn jù ó ti dùn jù inú ẹ̀ dùn jù. Ah. ẹ kálẹ́ bọ̀dá ẹ kálẹ́ sà ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun ẹ orúkọ yín Ògìkíọlá lorúkọ mi lálẹ́ òní láti iléeṣẹ́ RO and Co Properties iṣẹ́ tí wọ́n ràn mí sí lálẹ́ òní ni wípé kí n ràn yín létí wípé àwọn tẹ́ ẹ ti kọ́lẹ̀ láti January one wípé ẹ fẹ́ ṣe gẹ́gẹ́ bí àjẹ́ndà ọmọnìyàn jẹ́ ẹ ti rí ṣe gbogbo èèyàn náà láti mẹ́nu lé gbogbo èèyàn kan ni ó ní àǹfààní àtòrí ọ̀fẹ́ àti kúlẹ̀ mẹ́ta tí ó sì padà wá kó tó eh, wá di bẹ́ẹ̀ ni sà. Eh, ẹlòmíì bá ti kú ẹlòmíì ojú ó ti kú lẹ́ẹ̀kan ó kú nù. ẹlòmíì ti kó ti kú nù tó bá wá kú tán yanyan kí làwọn ọmọ yẹn fẹ́ dé bá eh. ṣé property wà nílẹ̀ ṣó lè tó wọ́n pín mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ ó ní emu ti ní méjì náà ó ti tó irọ́ o ọlá òtán ọlá kù sẹ́yìn jabura ta lórí tán rárá ó máa ń kù ní yóò máa lọ bẹ́ẹ̀ ni ìdí nìyẹn ti lè ṣe ro and co properties tó fi gbélé ìkalẹ̀. níbo ni ro and co properties fi kalẹ̀ sí. ẹ̀ṣẹ̀ abẹ́rẹ́ tó lókun dì tí èsọnù láéláé ó wà ń bàdàn bí lójú ọ̀nà ui bàbá ti ń lọ sọ́nà ọjọ́ tàbá ti gba ui kọjá díẹ̀ á ti rí níbi liders junction yẹn tàbá ibi transamerican bank junction yẹn ibẹ̀ ni ro and co properties wà. ìwọ́n wá rẹ́ǹtì bí fúngbà díẹ̀ kan f fi lọ àbí ibi náà bèsì sí. wọ́n ti wà tipẹ́ ibi gan-an ni wọ́n bèsì sí kódà wọ́n tún ti pẹ̀ka. àjọ tí mo fẹ́ bẹ̀tẹ̀ sórí pé àwọn kan wà tí wọ́n ní wọn gbúrò mọ́ nìsín àwọn kan ti wà tí wọ́n ti wá talẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti lọ. ẹ ṣe ìyá now a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tí wọ́n ń polówó nìsín mm. wọn àyè ṣonílọ̀pọ̀ ti mọ́tò ah, rárá kì í ṣe lílọ yẹn. Eh, eh, eh, àwọn ń bonilẹ̀ ara àkọ́kọ́ àrídájú tẹ́ fi mọ̀ wípé téèyàn bá bá wọn dòwò pọ̀ pé a yìí torí wípé ó kọ́ pọ̀ ńlù a sì gbọ́dọ̀ bá jẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn kó tó di wípé mo gbà láti ṣe eléyìí fún iléeṣẹ́ ro and co properties odidi oṣù mẹ́ta gbáko ni mo fi ṣèwádìí abẹ́nú pé ṣé wọn kì í ṣàwọn alájà ọ tí ó gbowó èèyàn tán tí wọ́n ti ọ́fíìsì pa ìyẹn làwọn tí ó gbowó tán tí wọ́n sá lọ tí wọ́n bẹ̀lú gbó tẹ́ẹ̀ni rí wọn mọ́ rárá rárá àwọn ro and co properties àwọn kì í ṣe bẹ́ẹ̀ ìwádìí tí mo tiẹ̀ ti wá ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ìsà ó ní wípé àwọn ọmọ tá à ń bí lóde òní ọwọ́ mọ́tò tọmọ twenty one twenty two twenty three ti ń lò ẹ́ kíra ẹ̀ wá bí pé àfà bó o lọ̀rọ̀ ọ̀lẹ̀ àtìlé yóò ní yẹn ọlọ́run àṣẹ a máa rà á máa rà á mọ́ ṣe bó orí ń tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ kọ́ lọ má jẹ́ kírú ẹ̀ tún padà ṣẹlẹ̀ mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà èyàn ò mọ tí wọ́n kọ́ sórí ilé yẹn n tó pé jù ní kéèyàn ó lẹ̀ kó o sì kọ́ fúnra ẹ̀ bójú tó pé ṣé n tó yẹ wọ́n lò lé wọ́n lò kó má jẹ́ pé ńgbà tábà fi rọ́dún méjì mẹ́ta ó ti dà wó ìdí nìyẹn ti lè ṣe ro and co properties tí wọ́n fi jẹ́ àgbà nínú gbogbo àwọn tí ń ṣe. ṣáwọn ń bá ní kọ́lé ni. gbogbo nǹkan ni wọ́n ń ṣe wọ́n ń ralé wọ́n ń talé wọ́n ń ralẹ̀ balẹ̀ wọ́n tún balẹ̀ kọ́. ajásí pé téèyàn bá wá wà lókè òkun tó ní properties ní nàìjíríà ǹjẹ́ lè bá ní bójútó. àwọn gan-an ni ọ̀gá àgbà tó lè ṣe torí pé ara aṣẹ tí wọ́n yàn láàyò tí wọ́n ń ṣe nìyẹn nílé iṣẹ́ wọn. lára ẹ̀ nìyẹn. ó làwọn ilẹ̀ wọn wà kí wàá ní tí wọ́n fi yàtọ̀ sáwọn tó ń talẹ̀ tó kù. lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ti gé forty percent kúrò lórí ẹ̀ ìyẹn ló túmọ̀ sí pé irú tó bá ń ta bí one million naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí báyìí ti di bíi six hundred thousand bẹ́ẹ̀ ni pàápàá jùlọ eléyìí tó jẹ́ royal garden estate eléyìí tó wà ní alábàtà ní mọ́níyà ń bàdàn six hundred thousand Ni lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn téèyàn ó bá tún san díẹ̀ díẹ̀ o tó bá yẹ pé tí ó kówó ẹ̀ lẹ́ẹ̀kan náà five hundred k ni owó yẹn ò kọjá owó táwọn ọmọ yẹn fi ń da kinní sórí aago nílé ijó hmm. ìdí nìyẹn tí mo fi sọ wípé kò sẹ́ni tó kéré àti nílẹ̀ kò sẹ́ni tó kéré àti nílé connect ló ní yàtọ̀ dẹ̀ wà láàrin real estate company àtọ̀mọ̀ onílẹ̀ ètò báwo kálukú ni kó mú àmọ́ téèyàn bá tẹ̀lé real estate company ó ṣe é tọ̀ ju ti apá kejì yẹn lọ. wàá gbọ́dọ̀ ọmọ onílẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run téèyàn ò bá wá gbọ́dọ̀ ọmọ onílẹ̀ téèyàn wá ara lẹ̀ lọ́dọ̀ yìí séèyàn ní ní wàhálà ọmọ onílẹ̀. rárá àtọ torí wípé gẹ́gẹ́ bí àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ tí kàwé gboyè wọ́n ti tọ́ wọ́n ti rìn wọ́n ti yanjú ẹ̀ gbogbo tó lè jẹ́ wàhálà ọmọ onílẹ̀ real estate tó bá mọ tó ń ṣe wọ́n ti lọ yanjú ẹ̀ láti. ẹ wá wájú ọ̀dọ̀ wọn yẹn dáadáa àti pé tẹlifóònù nọ́mbà wo lèèyàn lè pè wọ́n sí láti bá wọn dòwò pọ̀. ẹ iléeṣẹ́ aro and co properties wọ́n wà ní Ìbàdàn ibẹ̀ lolú iléeṣẹ́ wọn wà wọ́n wà ní nọ́mbà thirteen and fourteen Leaders Plaza Trans Junction ìyànà bódìjà lójú ọ̀nà ui nílùú ìbàdàn bó sì jábẹ́kúta wà ní nọmba seven precious pharmacy complex ládojúkọ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kan ń bẹ̀ ẹ́ ti mọ̀ ní òpópónà abiolawe abẹ́kúta àwọn nọ́mbà tó wá já sọ́dọ̀ wọn ni zero nine zero three two one eight four five eight three zero nine zero thirty two eighteen forty five eighty three tàbí whatsapp zero eight one forty eight eighty two fifty nine thirty ro and co properties ọmọ tó ń sọ lọ́wọ́ yìí the ace fashion academy ah. tún gbé nǹkan ra dé o wọ́n kọ́ bí a ṣe ń rọ́ṣọ bí ó yàtọ̀ sáwọn tó kù ó ìrọ̀rùn ló bá bá dé. bẹ́ẹ̀ni o the ace fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ lóní kẹwàá kọ́ṣẹ́ aṣọ ríran lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ọgbọ́n àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńl ńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege nídìí ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi awólọ́wọ̀ university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor omo house oni and son ládojúkọ palms mall ring road ìbàdàn telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november November àǹfààní aláìlẹ́gbẹ́ lélẹ́yìí ẹ ò gbúdọ̀ miss ẹ̀. àbí you want to become a professional fashion designer ìlú Ìbàdàn náà kálẹ̀ sí tó ń gbé ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o mama educom fashion school èyí bò ọ́ yà ó lékè ká ẹ bẹ̀ bọ̀ ní mama educom fashion school kí ẹ wá kọ́ bí wọ́n ṣe ń rán aṣọ oríṣiríṣi tó máa dàbí wípé àti amẹ́ríkà ni wọ́n ti ṣe wá student kan fún sewing machine kan ni o ìbẹ̀rù kò sí mọ́ torí ọjọ́ pẹ́rẹ́tẹ́ báyìí lẹ́ ó fi kọ́ ẹ̀kọ́ yege láàrin oṣù mẹ́fà sí oṣù mẹ́wàá ni ẹ̀rọ kọ̀ǹpútà la fi kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe ránṣẹ́ ìgbàlódé tó ṣe pàápàá five thousand naira péré lówó fọ́ọ̀mù lẹ́yìn èyí owó pẹ́rẹ́tẹ́ báyìí lẹ́ ó san ìwọ tó bá ẹ̀rọ sí mama educom fashion school ó da ògbóǹtarìgì tẹ́lọ̀ tí ò ní kọ́nu international standard method láti fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa ní ti ẹ̀kọ́ ìgbàlódé àkókò ìkẹ́kọ̀ọ́ wa monday da friday lágogo mẹ́sàn-án òwúrọ̀ dago méjì ọ̀sán tí ẹ bá fẹ́ kàn sí wọn ẹ máa bọ̀ ní glass house airport junction alákíá ìbàdàn ọ̀yọ́ state ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa zero eight one six nine zero five zero one four zero. mama edikam fashion school producing professional products. gẹ́gẹ́ bí n tí àwọn èèyàn ń sọ lórí ẹ̀rọ ayélujára àwọn tó ń wò wá lórí Facebook eh, ó ṣe pàtàkì ká tọ́jú ara wa ká sì kíyèsí ìfúnpá wa lóòrèkóòrè eh, heart attack ni wọ́n pe n tó ṣẹlẹ̀ sí ìyàwó yín àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n wọ́n ti ní IBP tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti ń manage ẹ̀ so ó dáa kéèyàn bójútó ìlera ara èèyàn ìtinú èèyàn bá dùn ládùn jù ó já síkú tínú èèyàn ò bá tún dùn ó tún já síkú èwo ni ká wá ṣe ọwọ́ ọlọ́run la wà. ọwọ́ ọlọ́run la wà ṣùgbọ́n tásìkò ẹ̀bàdà ò bá kúkú tì í tó kò sí ní tí ó ṣẹlẹ̀ ńlẹ́lẹ́ fi gbà fún ọlọ́run yìí pé àsìkò ló tó irú ẹ̀yin tẹ́ ti kú lẹ́ẹ̀mẹ́ta yìí síbẹ̀ náà tẹ́ tún padà wáyé ẹ̀sà alákọ̀ọ́kọ́ yẹn ṣé ẹ rántí bẹ́ẹ̀ ṣe ló ṣẹlẹ̀. alákọ̀ọ́kọ́ mo hmm. rántí. tẹ́lẹ̀ kú bẹ́ẹ̀ ni tíyàwó mi dá mi padà. ó dá yín padà ẹlẹ́ẹ̀kejì ń kọ́ sà. ẹlẹ́ẹ̀kejì ni wọ́n gbé pósí wá wọ́n ti gbé mi sínú pósí. <laughs> wọ́n ti gbé yín sínú pósí. wọ́n ti wọ́n ti ń kàn wọ́n ń kàn lọ lọ́wọ́. ẹni wọ́n fi cross síbi òkè orí yín. bẹ́ẹ̀ ni bọ́n ṣe ń kàn lọ lọ́wọ́ ni bàbá yẹn dé tó wọ white. bàbá ẹ̀ wo. jésù ló wà kò sí bàbá méjì òun náà ló padà wá òun ló wá láwọ níwọ àwọ bí mo ṣe lè rí ló wá ló ń pe ó yá ẹ ṣí ẹ tú ẹ jẹ́ kó jáde jíjáde tí mo jáde kó nu kò sí ẹran sọ pa ah, ó tún ti jí padà ni mo tún bá lẹ́nu ó tún ti jí bẹ́ẹ̀ ni lẹ́nu àwọn dókítà yẹn àti nọ́ọ̀sì tó yí mi kápá ó tún ti jí padà o. wọ́n ti kan wọ́n ti wọ́n ti gbé yín sínú pósí wọ́n ti ń kan àwọn kápẹ́tà lójú ikú yẹn lójú ìran ikú yẹn bẹ́ẹ̀ ni wọ́n ti ń kan wọ́n ń kan lọ́wọ́ láti ìṣó fẹ́ kàn ló lónìí no. pé kan ṣí ẹ ṣí bẹ́ẹ̀ ṣe jáde nìyẹn lẹ́tún tají sápá bí ńlẹ́ fi jí lẹ́lẹ́kejì tẹ́lẹ̀ kẹta yẹn ló wá kàárù. tẹ́lẹ̀ kẹta yẹn nínú bọ́ọ̀sì náà fi gbé mi. àwọn wo ló fi bọ́ọ̀sì gbé yín sà. mo kàn sáré pé mo wọlé sínú. ẹni wọ́n gbé mọ́tò yẹn kalẹ̀ wọ́n wá ń pèrò sí lẹ́ bá wọlé níbo lẹ ti wọ̀. mo wọ láti Abẹ́òkúta ni mo mo lọ sí Ṣàgámù. <laughs> ẹ wọ ọkọ lọ Ṣàgámù ẹ mẹni tó gbọ́kọ̀ kalẹ̀ ni ẹ sì wọlé. mo dẹ̀ juwọ́ sáwọn tó jẹ́ tèmi tí ṣe máa débi Buhari estate yẹn gangan mo bá géètì yẹn ok téèyàn bá kúrò lábẹ́kúta tó ń lọ sọ́nà Ṣàgámù mo kàn bá géètì tó géètì ńbẹ ni wọ́n bá sọ fún dírẹ́bà yẹn pé kó lọ pa àwọn fìjìláńtì lójú ìran ikú yẹn lójú ìran ikú yẹn ó ní ó yá páàkì síwájú yẹn páàkì síbẹ̀ bọ́lẹ̀ wá ẹ láwọn yẹn dàbí vigilante. pé vigilante ni wọn. wọn wọ uniform vigilante wọn wá dá ọkọ̀ tó gbé yín yẹn dúró pé kí driver bọ́lẹ̀. bẹ́ẹ̀ni bó ṣe bọ́lẹ̀ lọ bá wọn báyìí bí èsè kọ́ńtò ti lọ tí yóò tètè dèmi wá sílẹ̀kùn ẹ̀yin fẹ́ bọ́lẹ̀ pé kẹ́ lọ bá báwọn security sọ̀rọ̀ kí lẹ́ ń dá dúró fún kí lẹ́ wá dìlé ẹ̀yin ẹlẹ́nu ká jẹ́ kẹ́ ẹ máa lọ síbi tẹ́ ń lọ. mo ṣe bọ́lẹ̀ báyìí sẹ́ẹ̀dì kí n gbé tùràrí tí mo fẹ́ lọ gbé fún ọ ní Ṣàgámù dání àjẹkùn búrẹ́dì mo rí lọ́wọ́ mi mo ní ah. ah eh, eh, búrẹ́dì ah, ìlàjì tán ti jẹ búrẹ́dì lélẹ́yìí tán ti jẹ kù kí ló gbé léyìí dánwò mi. bẹ́ẹ̀ tùràrí ló yẹ kẹ́ gbé dání tẹ́ ń gbé lọ sí. bẹ́ẹ̀ni so bí mo ṣe ń ṣàròyìn lọ bí dírẹ́fà yẹn ti kọjá lẹ́gbẹ̀ẹ́ mi. ó bínú kọjá lẹ́gbẹ̀ẹ́ yín ó wọnú mọ́tò ó wọnú mọ́tò kan jáàmù lẹ́kùn ni. ẹ̀yin wá ń kọ́. mo ṣe rí ah, i wọ́n ti ẹlòmíì ti jókòó síbẹ̀ wọ́n ti ẹlòmíì síbẹ̀ wọ́n ti ẹlòmíì síbẹ̀ wọ́n ti tilẹ̀kùn wọ́n ti tilẹ̀kùn mo bá ń lé mọ́tò yẹn lọ ah. mo máa lé mọ́tò síwájú báyìí bọ́nà yẹn ṣe dàrú mọ́ lójú ni ó bá dẹ̀rùn ó bá pín sí mẹ́rin ẹ wá jọ́nà ìléruku bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀mẹ́lẹ́ ìtẹ́ ẹ̀ bá yà sí mẹ́ ìgbà dúró láàrin méjì lẹ́mi ah, wá sọ pé ọkọ̀ yìí sì já yín lẹ̀ ah, kí n tó ṣe yí ọ̀dà. rílì mo ṣe lójú àlá yẹn mo ṣe wá ẹ̀mí wá ní kí n padà síbi tí mo ti ń bọ̀. bóyá ẹ̀rọ kọ mi. lórúkọ Jésù padà sọ mo gbẹ́sẹ̀ kìíní ẹ̀sìkejì báyìí mo tún gbọ́ pé ó ti ta jí o. ó tún ti jí o àjẹpáyé ń bí lẹ tún padà jí sí. <laughs> ẹ̀kẹta nìyẹn. ẹ bá wa ṣí àìbí à ń lọ gangan la dé a ń lọ síbi ètò fún tòní ni ẹ sà ẹ ní àwọn ìlàkọjá yín tó fi wá já sọ́pẹ́ yìí ẹ ní kódà irú ẹ̀ fẹ́ẹ̀ má ṣẹlẹ̀ sí yín rí. ṣẹlẹ̀ sí mi rí. kí ló ṣe yín gan-an inú ní inú rírun ni. inú rírun bẹ́ẹ̀ ni lásán. inú rírun ni inú rírun ni. bó o ní inú rírun yẹn ṣe bẹ̀rẹ̀. ó kàn bẹ̀rẹ̀ sí ní lọ́ mi kì í ṣe pé ó ń rùn yàn ó máa lọ́ mi. ó ń lọ yín. lílọ́ ni lílọ́ ni ó fi di pé mo dèrò hospital. ẹ̀yin ló gbé yín lọ sí hospital. bẹ́ẹ̀ni ìgbà tẹ́ wàá délé ìwòsàn ńkọ́ dókítà bá ní pé ọ́sà ni ló bá ń tètè ọ́sà. wọ́n ní ọ́sà ni ló lè fà kí ni wọ́n lọ yín bẹ́ẹ̀. Hmm. mo dẹ̀ ní kàn jẹ́ káyà scan wọn ò gbà rárá nígbà tó dọjọ́ kẹtàlá la tó ya scan scan yẹn ni mo yà. kí ló dé tí wọn àgbà kẹ ya scan. mi ò mọ ohun tó ṣe wọn o bóyá àwọn náà nọjọ lọ́wọ́ papọ̀ pẹ̀lú àwọn èmi tibí tó ń ṣiṣẹ́. ẹ sà ìgbà tẹ́ ń wọlé bọ̀ lẹ́ẹ̀kan èmi àti yín gbà tá a fẹ́ wọlé ẹ ṣe ẹ kaṣọ sókè ẹ ní kí n wo nǹkan kan níbi ẹsẹ̀ níbi kókósẹ̀ níbi kókósẹ̀ yín nísàlẹ̀ mo ní kí ló ṣe yín bẹ́ẹ̀ ah ẹ dárúkọ kínní yẹn ẹni ṣakatu mo ní ah, ẹ dáàdì kí náà ń pè bẹ́ẹ̀ ni ah, ẹni ọjà ẹni kí n má béèrè bẹ́ẹ̀ mọ́ ẹni kí ọlọ́run má ah. jẹ́ kí n mọ ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ sà ẹ wá fi fọ́tò yẹn hàn mí ẹ ṣe scan nìyẹn scan mo wá rí bíi boris bíi boris nínú scan yẹn ó sì wà nínú yín dìsìn ẹ̀jẹ̀ jésù ó sì wà nínú yín dìsìn mi ò lè nàró dáadáa mi ò tó bẹ́ẹ̀ mo ti ń dúpẹ́ ọ̀tá yẹn wà nínú yín báyìí ọ̀tá yẹn wà nínú yín báyìí ẹ̀dẹ̀ ń live pẹ̀lú ẹ̀dẹ̀ ń bá gbé. mo bá gbé kí ni mo fẹ́ ṣe. ṣé kò ṣe é yọ ni. three hours ló máa lò kí n tó lè nàró sára ní tí n bá jí láàárọ̀. ṣé tí wọ́n ní kò ṣe é yọ ni. àwọn tó máa tàn mí jẹ ló kù pé àwọn máa yọ ní iye kan mo dẹ̀ ti mọ̀ pé tàn jẹ ló wà nù yìí. ṣé kò ṣe é yọ ni. Ah, ṣé wọ́n lè labẹ̀ yẹn ṣá bóyá ẹ ti fi ìgbàgbọ́ síbi pé ti eléyìí tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ ó ṣeé ṣe kí ọlọ́run tún ṣe bẹ́ẹ̀ náà. màá ní gbàgbọ́ pé màá tọ mọ́tọ̀ máa. ẹ tọ mọ́tọ̀ ẹ tọ bọ́rísì mọ́tọ̀. màá tọ màá yà mọ́gbẹ́ pàápàá. fàyè gbà mí olúwa. ọ̀nà mímọ́ tí ó ṣe jésù mímọ́ tí ó ṣe ẹ̀mí mímọ́ mọ́ tí olúwa ọlọ́run fàyè gba Jósẹ́fù ó sì kúrò nípò ẹrú bọ́ sípò alákòóso ní Íjíbítì ààyè ló fi gba Ẹ́sítérì tó sì dayaba láàfin ńlá fún ọ láti wárí ògo rẹ lò ìpàdé àdúrà fàyè gbà mí ni kó máa bọ̀ àṣẹ àtòkè wá fún ìránṣẹ́ ọlọ́run alààyè tó fàyè gbà Prophet Dr. Ládélé Elisha Olúṣọlá bàbá fàyè gbà mí tiléeṣẹ́ ìránṣẹ́ fàyè gbà mí interdenominational prayer ministry tó kalẹ̀ sí my one ten ìyàgàn kudupẹ road odò ọ̀nà àpáta Ìbàdàn ọjọ́jọ́ Tuesday nípàdé àdúrà fàyè gbà mí wáyé láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ẹ̀ẹ́ ní fàyè gbà mí ìtọ̀sẹ̀ yìí gbogbo ẹni tó ń wojú wojú olúwa fún ọlẹ̀ ayọ̀ àwọn olóyún àwọn oníbísí àtàwọn tó wojú olúwa fọkọ àtaya rere tó fi mọ́ gbogbo ẹni tó ń jàrọ̀kọ̀ àti bọ́ sípò gíga láyé ni ọlọ́run oníṣẹ́ ìyanu ti ṣe tán láti fààyè gbà òòyà má gbẹ̀yìn nípàdé àdúrà fààyè gbà mí ìtọ̀sẹ̀ yìí kọ́rọ̀ rẹ ó sì dayọ̀ lórúkọ jésù fún àlàyé àti ẹ̀bì àdúrà ẹ zero eight zero five six two six two zero two nine. Are you beautiful and intelligent? Do you have what it takes to be a queen? Kindly lend me your ears. Mayor Isaac Brown's Gotham City Network proudly presents the 2021 edition of Miss Oyo State Live and Loud in IB City on Sunday, 12th December at the prestigious Jogos Center about at 2 p.m. Winner takes home an official car as star prize with loads of consolation prizes for runners-up. For competition forms and sponsorship partnerships, please call 003 717 8043 zero zero three seven one seven eight zero four three. Miss Oyo State one, on Sunday 12 December at Jogos Center Ibadan at 2 p.m. Proudly supported by your darling station, Fresh FM one 105.9. Join us. ẹ̀yin tí ẹ bá rẹwà púpọ̀ lóbìnrin ẹ̀yin tí ẹ bá ní àwọn ọmọ tó rẹwà lóbìnrin àǹfààní lélẹ́yìí láti kópa nínú. ìdíje Miss Ọ̀yọ́ tá a máa ń ṣe lọ́dọọdún tí ọdún yìí fọ́ọ̀mù ẹ ti jáde. tẹ́ bá fẹ́ gba fọ́ọ̀mù Miss Ọ̀yọ́ ẹ pe nọ́mbà yìí zero eight zero seven zero nine six seven five five one zero eight zero seven zero nine six seven five five one àpẹ ẹni tó bá gbégbá orókè mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni àwọn máa ń sábà gbà pẹ̀lú àwọn ẹ̀bùn míì fún àwọn tó bá ṣe ipò kejì ipò kẹta ẹni tó rẹwà jù nínú fọ́tò oríṣiríṣi ẹ̀ ẹ̀ ti ọdún yìí alégbà kan ju ọ̀run lọ pẹ̀lú àtìlẹyìn Fresh FM lájọṣe àgbékalẹ̀ lọ́dún yìí pẹ̀lú Isaac Brown the mayor. àwa ti pe nọ́mbà yẹn wá sọ bí ẹ ṣe máa rí fọ́ọ̀mù gbà láti kópa nínú Miss Ọ̀yọ́ ẹ pẹ̀lẹ́ dadi inú rírun èyí ni wọ́n ṣe scan ẹ̀ tí wọ́n. mo wá rí i pé kíndìnrín mi pẹ̀lú lífà mi ti ní problem. ìgbà tẹ́ ẹ fi fọ́tò hàn mí ẹni tí ò bá rí fọ́tò yẹn ó lè má mọ̀ ní tẹ̀ ń sọ mo rí fọ́tò tẹ́ ẹ fi hàn mí mo wá rí i pé ẹ̀dọ̀ yẹn tóbi ẹ̀dọ̀ yẹn tóbi kíndìnrín náà ti ní titi ẹ̀ ẹ wá ní ẹ ṣàlàyé ẹ ṣàlàyé. nígbà tí mo ti rí bẹ́ẹ̀ tí mo rí scan bẹ́ẹ̀ ni mo fà pé kí n po gan máa lè pọ̀. ẹ ní ẹ̀dọ̀ yẹn níbi tó tóbi tó máa ń jáde látẹnu fún mi ó máa ń dàbí ìgbà tó fẹ́ jáde lánà fún yín níbi tẹ́dọ̀ tóbi tó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so ibi tí mo ti wá ròpin nìyẹn pé kílẹ̀kùn kí n kú lókun. ẹ sà ẹlẹ́ẹ̀tì po ganmọ́ lé mu pẹ̀lú àwọn oògùn eku tó lágbára ṣé kì í ṣòun ló fà lẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé nǹkan jẹ. mo ṣe gbé nǹkan jẹ. ah lẹ ṣẹ̀ṣẹ̀ ẹ tiẹ̀ gbé jẹ gan. mo gbé jẹ kì í ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé. nígbà tán ya scan tán tẹ́ rí i pé ẹ̀dọ̀ ti tóbi kọjá yìí ẹ̀. bẹ́ẹ̀ni dókítà gan ti sọ pé mi ò lè yè. ó láwọn tó lówó gan pàpà. pé wọn kí tí ò sì kọ́ bọ̀ lọ́wọ́ eléyìí mo ló ti fẹ́ lówó tó fẹ́ lè. Hmm. so nǹkan tí mo gbọ́ nìyẹn mo ti pé kókó yá kí n tètè kú. ẹgbẹ́ nu sí kìíní yẹn. ó yá kí n tètè kú kí n dẹ̀ máa bá tèmi lọ. ńlẹ̀ ṣe po nǹkan mọ́ ẹ yà máa tọrọ ìdáríjì o. mo tọrọ ìdáríjì Ọlọ́run kó dáríjì mi ẹ fi po nǹkan. mo sì gbàgbọ́ pé bàbá máa dáríjì mi. ó dà nígbà tẹ wá po nǹkan yẹn. bẹ́ẹ̀ni. àwọn aráalé ò mọ̀. wọn mọ. bó o náà ṣe wá mọ̀ létà. ìgbà tí mo ìgbà tí mo gbádùn tán tí mo bì tí mo bì sínú abọ́ ni mo wá ń sọ fẹ́ni tó gbà lọ́wọ́ mi pé nǹkan tó gbà lọ́wọ́ mi jọ yẹn gan máa le ni mo po ni mo bù síbẹ̀. ẹni ó tó abọ́ méjì tẹ́ ẹ pọ̀. mo pọ̀ ojú nǹkan tí mo mu lọ ìtí mo wá pọ̀ jáde. kò sì ṣe yín ní nǹkan kò ṣe mí ní nǹkan rárá Jesus rárá kò ṣe yín ní nǹkan kò ṣe mí ní nǹkan kábíyèsí. Ah, life plus ẹ kalẹ sa ẹ kalẹ ẹ pẹ̀lẹ́ yes sir mo rí pé díjú lọ. ẹ wo. Hmm. ẹ jẹ́ ká mọ orúkọ yín àti iléeṣẹ́ tí ẹ̀ ń ṣojú sa. ẹ ṣe adẹniran samson lórúkọ mi. ẹgbẹ́ òsókè mo ń ṣojú iléeṣẹ́ life plus foundation international. ok kí ni iléeṣẹ́ life plus dúró fún sa. ẹ ṣe iléeṣẹ́ life plus foundation international ó jẹ́ iléeṣẹ́ tí ń gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ tó fẹ́ kí iṣẹ́ àgbẹ̀ kó di ohun àmúyangàn láwùjọ fáwọn ọ̀dọ́ tó fẹ́ kí iṣẹ́ àgbẹ̀ kó di òwò àṣelà fún gbogbo ẹ̀dá tó bá dáwọ́lé à ń kọ́ àwọn èèyàn bá a ṣe ń sin ewúrẹ́ ẹlẹ́dẹ̀ ọ̀yà ìgbín ehoro ẹ̀dìẹ lọ́nà ìgbàlódé. ẹ ẹ sà ọ̀rọ̀ tí eléwúrẹ́ yẹn ni mo sì ń ó sì ń ṣe mí lọ́kàn méjì ẹ gbọ́ ṣé ewúrẹ́ máa ń bí márùn-ún méje. ó wà sà. ó wà. àwọn ewúrẹ́ ìgbàlódé hybrid. ewúrẹ́ á bí márùn-ún. bá ẹsẹ̀ ní ewúrẹ́ láì ṣe ẹlẹ́dẹ̀ sà bá a ṣe bẹ́ẹ̀ la ní ehoro ah. bẹ́ẹ̀ la ní ẹlẹ́dẹ̀ tí wọ́n ń bímọ bẹ́ẹ̀ tí wọ́n ń bímọ bẹ́ẹ̀ yẹn hybrid là ń pè wọ́n kìí ṣe àwọn tiwantiwa ó yàtọ̀ sí tọ̀dọ̀ wa ń bì àwọn lóka làwọn èèyàn familiar pẹ̀lú. àwọn lòkì yẹn ló máa ń bí kan bí méjì ẹran ẹ bí kan ẹran ẹ bí méjì. ti gbogbo wa mọ̀ nìyẹn. ok náà kí lẹ tún gbé wá fún wa lọ́tẹ̀ yìí tó yàtọ̀ sí ta àti bá àwọn tí ń ṣe ojúlóge bá a ṣe ń wé gèlè hmm. la fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ lé lórí. ìyẹn wà tó ti ń kúrò lẹ́nu iṣẹ́ àgbẹ̀. bẹ́ẹ̀ ni torí tún ní kì í ṣiṣẹ́ àgbẹ̀ nìkan àwọn ìkan tó jẹ́ ajíṣe fínní àwọn ò fẹ́ràn iṣẹ́ àgbẹ̀ a ní kankan fáwọn náà. tẹfẹ máa fi kọyàn lóge ṣíṣe. bẹ́ẹ̀ ni mhm. so ọ̀pọ̀lọpọ̀ ni ọmọ wípé òwe ehoro òwò tó lè jẹ́ kéèyàn dágbére fún síyàtò sí ni ẹ̀ẹ̀mẹ́fà lehoro bímọ lọ́dún kan yóò lóyún lóṣù kínní yóò bímọ lóṣù kejì lóyún lóṣù kẹta yóò bímọ lóṣù kẹrin ah. yóò lóyún lóṣù karùn yóò bímọ lóṣù kẹfà òwò tó lè jẹ́ kí èèyàn dágbére ehoro sì máa ń tó bí máa ń tó bímọ tó mélòó. ọwọ́ akéré tán yóò bí mẹ́rin lákọ̀ọ́kọ́. pé kò rọ́mọ bí nìyẹn mẹ́rin lákọ̀ọ́kọ́ so a kó àwọn èèyàn lọ sí oko fún practical training bó o la ṣe ń kọ́lé wọn irú oúnjẹ wo là ń fún wọn jẹ tó yàtọ̀ sí ewé bẹ́pẹ̀ nǹkan kan tá à ń fún wọn ṣé oúnjẹ wọn tún yàtọ̀ sí yẹn ó tún yàtọ̀ sá ó tún yàtọ̀. ìdí náà tá a fi ń kọ́ àwọn èèyàn lọ́nà ìgbàlódé bá a ṣe ń ṣe é fún gbogbo ẹ̀dá tó fẹ́ gbọ́ ètò yìí tó ń gbọ́ ètò yìí ìwọ náà fẹ́ dáwọ́lé nǹkan kan ìwọ náà gbọ́dọ̀ wá síbi ìdánilẹ́kọ̀ọ́ wa eléyìí tí ó wáyé lọ́la. ó já sí pé kì í ṣe ọ̀gbìn nìkan lẹ́fẹ́ kọ́ wọn níbi ìdánilẹ́kọ̀ọ́ lọ́tẹ̀ yìí. àwọn tó fẹ́ iṣẹ́ àgbẹ̀ mhm. ọ̀tọ̀ ni tiwọn àwọn tó fẹ́ kọ́ bá a ṣe ń sojú lóge bá a ṣe ń wégele mhm. ọ̀tọ̀ ni tiwọn so mhm. ìsọ̀rí èèyàn méjèèjì yìí òun la fẹ́ ṣe training fún ní sátidé tí ń bọ̀ yìí. ṣé kò ní lawó lọ báyìí. ẹ one thousand dání láti gba fọ́ọ̀mù tí ẹ̀ kọ́kọ́ wá kó o fi ìlé ẹ̀ kó o yan iṣẹ́ tó o yàn láàyò. ibẹ̀ lèyàn àti mélèé tó bá wù. ibẹ̀ ni o ti mélèé tó bá wù. ọ́fíìsì wa eléyìí tó ìbùkún olúhàó tó dojúkọ bcos nìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ti wáyé lọ́la tààrọ̀ ń bẹ̀rẹ̀ láago mọ́kànlá tọ̀sán bẹ̀rẹ̀. ọ̀la mọ̀ ni monday. bẹ́ẹ̀ ni so ìdánilẹ́kọ̀ọ́ wà lọ́la. bẹ́ẹ̀ni sà jojúmọ́ ni ìdánilẹ́kọ̀ọ́ ń lọ lọ́wọ́. ok bákan náà ọ́fíìsì wa tó wà ní ring road olùsànyà junction ó kọjú sí switch hotel ìdánilẹ́kọ̀ọ́ wáyé ń bẹ̀ náà then ọ̀nà kẹta fún gbogbo ẹ̀dá tó lọ́la náà fún gbogbo ẹ̀dá tó ń gbọ́ ètò yìí ní dùgbẹ̀ àti agbègbè rẹ̀ ọ̀yẹ́là cooperative house tó wà lẹ́yìn nepa office ní dùgbẹ̀ tàárọ̀ ń bẹ̀rẹ̀ láago mọ́kànlá tọ̀sán bẹ̀rẹ̀ láago méjì so ọ̀nà méjèèjì tá a ti ní ìdánilẹ́kọ̀ọ́ nù fún ẹ̀yin tó ń bọ̀ wá sí eh, Báṣọ̀run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pè ó ní zero eight zero three five six two two one six six ẹ̀yin tó ń bọ̀ wá sí. ẹ pè nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. ok zero eight zero three five six two two one six six ẹ̀yin tó ń bọ̀ wá sí Baṣọ̀run zero eight zero two seven four two nine four seven six lẹ́ẹ̀kan sí zero eight zero two seven four two nine four seven six ẹ̀yin tó ń bọ̀ wá sí Dùgbẹ̀ zero eight zero three seven eight nine five one three seven lẹ́ẹ̀kan sí zero eight zero three seven eight nine five one three seven. fún àǹfààní àwọn tí ó ti ń tó ń gbọ́ fúngbà àkọ́kọ́ mo fẹ́ kẹ́ júwe ibi tí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn àti wáyé lẹ́ẹ̀kan sí. ẹ ṣe ọ̀nà mẹ́ta ní ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé lọ́la alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ wáyé ní Báṣọ̀run ọ́fíìsì wa tó wà ń bẹ̀ eh, ìbùkún olú house ó dojúkọ bcos ẹlẹ́ẹ̀kejì ó wáyé ní challenge ní olùsànyà junction ẹ ti rí ilé blue tó wà ń bẹ̀ ẹ pàdé mi ń bẹ̀ láàárọ̀ ọ̀la ẹlẹ́ẹ̀kẹta yóò wáyé ní dùgbẹ̀ ní oyela cooperative house tó wà lẹ́yìn nepa office bí a ṣe ń ṣètò yẹn lọ lọ́wọ́ àwọn kan fà tẹ̀ránṣẹ́ wọ́n ní tẹ̀yàn bá ti gba fọ́ọ̀mù yẹn tẹ̀yàn ó tún sanwó míì ẹgbẹ́ ṣe lè ṣàlàyé ní kúkúrú lórí ìyẹn ẹnìkan sọ̀rọ̀ fifteen thousand kan àbí nǹkan kan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà sẹẹri sà a kàn fẹ́ káwọn èèyàn wá rí owó tá a ní ẹ̀sán yìí so make sense àbí o make sense. ǹjọ́ o o worth. ǹjọ́ wọ́ọ̀ tiẹ̀ àbí ọ̀wọ́ tiẹ̀ o méje là ń lówó yìí fún alákọ̀ọ́kọ́ transportation owó mọ́tò tí ó gbé yín lọ sóko ehoro tí ó gbé yín bọ̀ inú mọ́tò inú owó ìlọ́wà ẹlẹ́ẹ̀kejì oúnjẹ tẹ́ jẹ lọ́jọ́ náà a lè gbé yín lọ sóko ehoro látàárọ̀ títí ilẹ̀ sókà mọ́ fún yín lóúnjẹ kọ́mọ̀ jẹ́ pé èyí ni wọ́n wí bí ilẹ̀ ń gbọ́ hmm. ẹlẹ́ẹ̀kẹta training manual bó ṣe lè wù kọ́lọ́run jogún ọpọlọ fún òyàn tó ò lè rántí gbogbo ohun tí wọ́n sọ lóko lọ́jọ́ náà bọ́ bá délé jọ́ àwọn ìwé kan gbọ́dọ̀ wà. kò sì pọn dandan kéèyàn sanwó yẹn. kò pa dandan o tó o bá wá débẹ̀ ńgbà bá yànnà náà gbogbo ń tà ń fowó yìí sí tó bá wá hùn ọ́ tó bá wá rí i pé àkíní ah, ìwọ ti ń tò tọ́ èyí ọ̀sán tí o bá sì wá tí o bá hùn tí o bá wò ó kó mọ̀ bá dẹ̀ lówó yẹn lọ́wọ́ kọ̀ pa dandan kò sígbà tá a dáṣọ tá a rí lẹ̀ fi wọ́. ẹ ṣeun sa ẹgbẹ́ra ńlẹ̀ bó ṣe lákàtí dra ìjọ ìbùkún ni méjì kájọ ìkórè ọdún kejì ccc goshaland cathedral àkóbá ìbàdàn sunday november fourteen láòṣìdè ìkórè tá a pè ní ìdàpọ̀ ẹ̀mí mímọ́ láago mẹ́wàá òwúrọ̀ monday fifteenth november symposium by five pm with pastor amos olúwọládélé presiding pastor people of testimony christian center tontoni irú ètò lọ́sẹ̀ ìkórè bíi ìṣọ́nà ètò àwọn obìnrin rere ètò àwọn ọ̀dọ́ wednesday november seventeen sí friday november nineteen ní ìsọjí alágbára aláago mọ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú assistant venerable super evangelist eo adéwálé venerable honourable super evangelist noah ikumẹyin lọ mo super evangelist jd nunayo friday november nineteen ní àṣálẹ́ yìí láago mẹ́rin ìrọ̀lẹ́ sáago mẹ́sàn-án àṣálẹ́ twenty six goshenland choir florence t taiwo alara túndé àpáta ọjọ́ ológun sunday november twenty one láṣẹ̀dúpẹ́ ìkórè táwọn ìtajà ìkórè super evangelist emmanuel akíbalẹ̀ fnse lólùgbàlejò nínú àgbàlá ìjọ celestial church of christ goshenland cathedral general gas kọ́lápá ìṣọ̀lá gra àkóbá ìbàdàn ìgbìmọ̀ ìkórè lónìí ẹ̀wọ́n kájọ yáyọ ìdàpọ̀ ẹ̀mí mímọ́. ilé iṣẹ́ kan àrò second anniversary life plus foundation international ìlú ìbàdàn mi tìtì. àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbé gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor Kass garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani Doctor abib ọ̀nàmítóyè àti dr olùyẹmí fásinà àwọn orí adé ọjọ́ náà ni bàbá wa kábíyèsí is imperial majesty ọba nàbídìí adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudọ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light plus foundation international.